mo kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà olórin tàkásùfé àti ẹni tó máa ń dígbà gba àmì ẹ̀yẹ grammy ìyẹn ariesta ni ó ti ta agbègbè orímọládé ìfàkọ̀ ní ìpínlẹ̀ èkó ní ọrẹ ẹ̀rọ tó máa ń gbé omi jáde ìyẹn bọ́ o olórin náà wípé ní ọdún tó kọjá ni òun bẹ̀rẹ̀ ìpolongo kan ní èyí tó ní ṣe pẹ̀lú pípèsè omi fún àwọn agbègbè rẹ̀ ìdèrò ṣiṣe ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti mú èyí jẹ́ àṣeyọrí tí ó sì mú ẹ̀rín sẹ́nu gbogbo àwọn olùgbé àgbègbè náà bẹ́ẹ̀ náà ló ń ṣe ìlérí láti túbọ̀ máa pèsè omi fún gbogbo àwọn agbègbè tí wọn kò ní. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án lúmọ̀ọ́ká òṣèré fíìmù àgbéléwò ti ẹ̀ka èdè gẹ̀ẹ́sì ìyẹn Evan Okoro ni ó ti ya ìyá rẹ̀ lẹ́nu nípa fífún ní ilé tuntun gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún àjíǹde ó fi ọ̀pọ̀ fọ́nrán lọ́nà kòjọ̀kọ̀ sórí ayélujára ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣe àfihàn ilé tuntun náà ó wí pé bí ó tilẹ̀ jẹ́ pé òun ò ní ilé ara ti òun ṣùgbọ́n ó jẹ́ ohun ìdùnnú fún òun láti kọ́ fún ìyá òun ó mẹ́nuba ọ̀gọ̀rọ̀ ohun tí wọ́n ti jọ là kọjá tó sì ń sọ pàtàkì bí inú òun ti dùn tó láti mú inú ìyá náà dùn. I built it for my mother in the city of Asaba, heart of Asaba. Please, I want you guys to celebrate my mom with me. Celebrate my mother with me. This precious gift for her. special gift for her. Let's see her reaction. Let's go and see my mother's reaction. she has no idea. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ arákùnrin kan rèé tí orúkọ rẹ̀ ń jẹ́ okoronkwo ejike ni ó ti ń jírẹ̀bẹ̀ sí gbajúmọ̀ olórin ẹ̀mí Mercy Chinwo àti ọkọ rẹ̀ fún àríwísí èyí tó lè tu ilé ka èyí tí òun gbé ká lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook òun lórí ẹni tó jẹ́ bàbá ọmọ olórin náà èyí wáyé lẹ́yìn tí olórin àti ọkọ náà tí wọ́n gbé ojú ọmọ wọn síta fún ìgbà àkọ́kọ́ tí ejike sì fi sórí ayélujára rẹ̀ pé ó ṣeé ṣe kí ọmọ náà jẹ́ tirẹ̀ ṣùgbọ́n ní báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye lórí ayélujára ó ti jírẹ̀bẹ̀ sí àwọn olórin méjèèjì tó sì ń tọrọ gáfárà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje olórin tàkásùfè Duncan Mighty ló ti ń sọ ọ̀rọ̀ àpọ́nlé nípa akẹgbẹ́ rẹ̀ ìlúmọ̀ọ́ká Wizkid nípa ọ̀nà tó yàtọ̀ tí olórin náà máa fi kọ orin tirẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan láìpẹ́ yìí ni Duncan Mighty ti sọ èyí tó sì sọ bí òun ti ń bọ̀wọ̀ fún Wizkid fún àwọn iṣẹ́ ọpọlọ bẹ́ẹ̀ náà ló ń sọ bí ó ti jẹ́ ohun ìdùnnú fún òun láti ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ nínú orin òun fake love èyí tó jáde inú ọdún 2018. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú obìnrin Mariam Apaokagi tí ọ̀pọ̀ mọ̀ sí Taoma ni ó ti ń ṣí aṣọ lójú eégún nípa bí ó ṣe pàdé ọkọ rẹ̀ Abdulaziz Green tí àwọn kan mọ̀ sí Abula ó wí pé òun pàdé rẹ̀ ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara nígbà tí ó wá ṣe àgùnbánirọ̀ rẹ̀ ó sọ èyí nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn olólùfẹ́ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára lára èyí ló fi ìdí rẹ̀ múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wípé abilékọ ni adẹ́rìnpòṣónú náà tí wọ́n sì ti ṣe ìgbéyàwó ní ọdún 2021 ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré àti adẹ́rìnpòṣónú ayọ̀ mákùn táwọn kan tún ń pè ní ay comedian ni ó ti sọ sí ọ̀rọ̀ tó ń jà ràn-ìràn lórí ayélujára lórí wípé òun bímọ síta ọ̀pọ̀lọpọ̀ àríwísí àti èròǹgbà ló ti bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ay comedian kí ọmọ ọdún mẹ́tàdínlógún kan lórí ẹ̀rọ ayélujára kú ayẹyẹ ọjọ́ ìbí tó sì pé ní ọmọ rẹ̀ láti fi òkodoro ọ̀rọ̀ náà hàn adẹ́nupòṣónú náà ti wá wípé ọmọ náà kì í ṣe ọmọ òun gangan ṣùgbọ́n ó jẹ́ ọmọ àbúrò òun obìnrin. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà agbé orin síta àti olórin Moses Kayode Phillips tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Freeze ni ó ti fi léde wípé láti máa kọrin jẹ́ ohun tí òun nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ tó sì jẹ́ omi ara àti ẹ̀jẹ̀ òun Freeze tí ó ti fi ìgbà kan jẹ́ agbé orin síta fún ẹgbẹ́ orin YBNL ni ó tún sọ wípé púpọ̀ nínú àwọn orin tí àwọn olórin náà máa kọ nígbà náà ló jẹ́ ìmọ̀tẹ́lẹ̀ òun ó wá wípé òun pinnu láti wọ inú orin ní pẹrẹun lẹ́yìn tí àrùn covid-19 kọjá tí òun sì wà lára àwọn tí ó kó àrùn náà kí ọlọ́run tó kó òun yọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta lúmọ̀ọ́ká òṣèrébìnrin ọpẹ́yẹmí ayọ̀ọ́lá ni ó ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àṣeyọrí iṣẹ́ abẹ pàjáwìrì èyí tí òun ṣe ní ìlú òkèrè òṣèré náà ló fi sórí ayélujára rẹ̀ tó sì ń sọ gbogbo ìgbésẹ̀ tí òun pé lọ́nà kan òjọ̀kan kò ṣàì dúpẹ́ lọ́wọ́ ẹbí ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ tí wọ́n kí òun tí wọ́n sì ṣúgbà òun nígbà tí òun kò sí nílé tóun wà ní ìrìn àjò náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì aláyélúwà àsẹ́yìn ti ìlú ìsẹ́yìn ọba sefiu ọláwálé oyèbọ́lá ajírọ̀tútù adéyẹrí ìkọkànlélọ́gọ́fà ni ó ti pe ìpè àlàáfíà láàrin ìlúmọ̀ọ́ká olórin fuji king wasiu ayinde marshal kwamwan àtẹni tó jẹ́ olórí onílù rẹ̀ ìyẹn àyànkúnlé àyàn lọ́wọ́ látàrí fàákájà èyí tó wà láàrin wọn lọ́wọ́lọ́wọ́ ọba náà sọ èyí ní ààfin ìsẹ́yìn ní àná ọjọ́ ajé nígbà tí àyàn kúnlé jẹ́ ìpè ọba náà tá a bá gbàgbé wípé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí ni gbọ́nmisí omi òtó ló ti wà láàrin olórin yìí àti onílù náà lẹ́yìn tí àyàn kúnlé ló ti wẹni àtẹ́lu ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ rí fún lílo òun gẹ́gẹ́ bí ẹ̀rú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúmọ̀ òṣèrékùnrin Ibrahim Yekini táwọn ènìyàn mọ̀ sí ìtẹ̀lẹ̀ icon ni ó ti ń kí àwọn olólùfẹ́ rẹ̀ kú oṣù tuntun ìtẹ̀lẹ̀ ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ṣe ìkíni yìí tó sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti kó ipa kan tàbí méjì nínú ayé òun ní ẹnu lọ́lọ́ tí ọdún yìí ti bẹ̀rẹ̀ tó sì ń gbàdúrà wípé ọlọ́run yóò túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ oníjúbà ẹ lọ fún àjábalẹ̀ ròyà múlùdùn mẹ́wàá ti sáà yìí ẹ máa rántí wípé níbi tí ìfẹ́ bá wà ní ọlọ́run gbé adébánkẹ́ aládé lórúkọ tèmi ó dàbọ̀.